aya 49 wa rasulan ila bani israel isa ó sì máa jẹ́ òjíṣẹ́ tí a rán níṣẹ́ sí àwọn ọmọ israel sọrí pé ìwọ tí èyí bá ti ṣe ọmọ israel ní àsìkò tọ́lọ́run ànábì yìí sá níṣẹ́ iṣẹ́ tọ́lọ́run fi rán ìsá kò kàn ọ́ à ń bọ̀sibọ̀ sí ìwọ tí òun tẹ̀lé ìsá lẹ́yìn ìgbà tí iṣẹ́ ìsá ti parí láyé tí òjíṣẹ́ mi ti dé òun tẹ̀lé ẹni tí ò yẹ kó tẹ̀lé nìyẹn. a ní kọ́dí jí ìtùkùn bí áyà ti mi rọ̀bì kún. ìsá ó sì máa sọ fún wọn pé dájúdájú èmi ti mú àmì kan wá fún yín láti ọ̀dọ̀ olúwa yín yóò lò mú àmì wá òun mú iṣẹ́ ìyanu wá fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba àtọ̀dọ̀ ọlọ́run ló ti mú àwọn àmì wọ̀nyẹn wá kò dààmú wá fúnra rẹ̀ aláwo gan ló ní àmì yẹn Allah ló ní àwọn iṣẹ́ ìyanu yẹn nínú àwọn iṣẹ́ ìyanu àìlóǹkà tí ń bẹ lọ́dọ̀ Allah Allah wá fún ànábì Ìsá ní díẹ̀ kó lè máa jẹ́ ìjẹ́rìí rẹ̀ ní ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ Israel tí wọ́n jẹ́ agbọ́mọgbà. nínú àwọn àmì náà tí aláwọ̀ á fún ànẹ́bì yísá òun nìwọ̀nyí àní áhálùkùlàkùn mìnà fíìn dágúdájú èmi yóò máa ma látara àmà fún yín látara àmà kàháyì á ti sọ èrì màá mọ nǹkan kan tí ìrísí rẹ̀ máa jẹ́ ìrísí ẹyẹ fà áhùn fúkù fi yìí tí bá wá mọ́ kalẹ̀ tà lọ́bọ̀rọ̀ gidi mà wá fàtẹ́gùn sí nù sọ irọ́ ó sì máa di ẹyẹ ẹyẹ abẹ̀mí bí ìdínilá pẹ̀lú ìyọ̀ǹda Allah pẹ̀lú ìyọ̀ǹda Allah gbogbo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá ń tọ́ka sí ááyà yìí nínú ààbòsí wọn tí wọn ò lè mọ́ ṣe ni pé wọ́n á yọ bí ìzínì láàyè pẹ̀lú ìyọ̀ǹda Allah pẹ̀lú ìyọ̀ǹda Allah wọ́n á yọ ọ́ lẹ̀. òun sì ni keyword òun ni keyword nínú utterance yẹn nínú ìsọ yẹn ó lóun máa mọ fún àwọn èèyàn òun látara àmà ẹyẹ ọ̀bọ̀rọ̀ gidi òun á sí yóò sì di ẹyẹ tí ó fò the evening la. pẹ̀lú ìyọ̀ǹda Allah ó dé ní wà ubiri uli akimaha wàlè aburọ́sọ̀ wà uhuyi lè mọ́útá bí ìdínilá èmi yóò wo afọ́jú sàn ẹni tí wọ́n bí pẹ̀lú ojú fífọ́ àti adẹ́tẹ̀ èmi yóò sì jí àwọn òkú dìde bí ìdínìlá pẹ̀lú yọ̀ǹda àlọ́ èmi yóò wo afọ́jú sàn ẹni tí wọ́n bí tí ò ní ẹyin jú èmi yóò bá bẹ ọlọ́run ní bàbẹ àlọ́ tó rán mi níṣẹ́ Allah bá mi fún lójú dá ojú ẹ̀ padà fún un Allah ó sì dá ojú ẹ̀ padà fún un bí ìzínilá àṣẹ ọlọ́run ìyọ̀ǹda ọlọ́run lọ́lọ́run ó yọ̀ǹda fún Ìsá lórí àdúrà yẹn bákan náà adẹ́tẹ̀ adẹ́tẹ̀ tí wọ́n máa ń gbé jù sínú igbó èmi yóò bẹ ọlọ́run fún un pé kí àlọ́run fún un ní àlàáfíà ìyọ̀ǹda gbígbà àdúrà yóò sì ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wà úkú yìí lè mọ́ ó tẹ́ èmi yóò sì jí àwọn òkú dìde gbogbo iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí Ìsá tó lòun ó ṣe yìí ó parí ẹ̀ pẹ̀lú ìdínìlá gbogbo iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí Ìsá sọ pé òun máa ṣe yìí ó parí ẹ̀ pẹ̀lú kíni bí ìdínìlá tó túmọ̀ sí wípé ìsá kò lè dá fúnra rẹ̀ lájú afọ́jú ìsá ọmọ mọ́ríàmù kò lè dá fúnra rẹ̀ wo aláìsàn adẹ́tẹ̀sàn ìsá kò lè dá fúnra rẹ̀ jí òkú dìde tí kò bá jẹ́ pé Allah yọ̀ǹda fún un. ta wá láàyò lógo nígbà tó já sí wípé aláwo ni ó yọ̀ǹda fún isa pé kí nǹkan yẹn wá sí kí nǹkan yẹn ṣẹlẹ̀ ta wá láwàáyì lógo tó bá já sí pé ẹ̀yin nàṣọ́ra ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá ní àròjinlẹ̀ nípa ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀fẹ́ tara yín ta la máa yìn lógo nínú Allah ọba tó ní ìyọ̀nda tó fún Ìsá àti Ìsá ẹni tí wọ́n fún ní ìyọ̀nda ìyẹn ni ọ̀rọ̀ kejì lórí ẹ̀ ni wípé sẹ́rí ẹyẹ tá a sọ kọjá wípé ó fi amọ̀ mọ́. ọfàtẹ́gùn sí i aláwo sì yọ̀ǹda fún un pé kó di ẹyẹ fífò ẹyẹ yìí ó fò lọ tó bá ti fò kúrò ní ibi tí àwọn èèyàn ti lè rí yóò sì padà sí yángá yóò di erùpẹ̀ kò sí ẹyẹ kan tí ń fò lójú sánmà lásìkò tiwa tẹ́ ẹ lè rí tọ́ka sí wípé ọ̀kan nínú ẹyẹ tí ànábì yìí sá dá nìyẹn kò sí o àfi tẹ́ bá parọ́ lókù kò sí gbogbo ẹyẹ tí ń fò lójú sánmà lónìí kò sí kankan bẹ̀ tó jẹ́ ẹyẹ tí ànábì yìí sádá ẹyẹ tí ànábì yìí sádá pẹ̀lú àṣẹ ọlọ́run yóò fò táwọn yóò rí fófò yóò sì túká yángá nígbà tó bá kúrò níbi táwọn èèyàn ti lè rí yóò sì di erùpẹ̀ rẹ̀ padà. bákan náà jíjí tí isa aleyhisalaam tọ́lọ́ ń yọ̀ǹda fún un láti jí òkú dìde kìí ṣe pé òkú yẹn kò ní kú mọ́ o abẹ́ ẹ lè tọ́ka sẹ́nìkan tí ń bẹ láyé lónìí tẹ́ sọ pé ara àwọn òkú tí ságídì dè nílé yìí anẹ́bí Isa alayhi salam kódà kì í ṣe gbogbo òkú tó kú lásìkò gba rẹ̀ lọ́lọ́run fún níyọ̀ǹda láti jí dìde àwọn òkú tí ó bá wà controversial àwọn òkú tó bá dá àríyànjiyàn sílẹ̀ láàrin ìlú àwọn òkú tó dá sí pé àwọn kan ni wọ́n lù wọ́n pa táwọn tó sì lù wọ́n pa tí wọ́n tí wọ́n parasin tí wọ́n farapamọ́ tókù tókù yẹn wá di ta ló pa tí wọ́n mẹ́ńtọ́ pa irú òkú yẹn ni ànábì Isa aleyhisalaam yóò wá bẹ ọlọ́wọ́ ọlọ́wọ́ á yọ̀ǹda fún anabi Isa pé kó jí òkú yẹn dìde òkú yẹn wàá dìde jókòó yóò sì sọ̀rọ̀ tí wọ́n bùkátà sí pé ta ló pa ọ́ ta ló lù ọ́ pa ta ló fọ́ ọ nígi lórí lágbájá ọmọ lágbájá ni ọ sọ tán báyìí ó tún lulẹ̀ pínu ó tún lulẹ̀ pínu ó tún dòkú padà nù. No so it's just kó dìde jókòó kó sọ gbólóhùn kan sí gbólóhùn méjì kó sì padà sípò òfu rẹ̀ tó wà ọwọ́ ẹ̀ tí sá ṣe yẹn ìyọ̀ǹda ni látọ̀dọ̀ aláwọ̀ aláwọ̀ tó fún níyọ̀ǹda yẹn òun náà ni ọba ológo tá a máa yìn lógo wa una bi ukum bima ta tàkùlúnà wà máa tàdákìrúnà fi buyutikum wa unabbi'ukum bima tàkùlúnà wà máa tàdákìrúnà fi buyutikum. nínú ohun ìyanu tí Allah tún fún ànábì Ìsá ṣe ni pé wọ́n máa ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé oúnjẹ tẹ́ ẹ jẹ rèé orúkọ ẹ̀ nìyí èyí tẹ́ ẹ tún fi pamọ́ sínú ilé yín nìyí kí ló fà á tọ́lọ̀ ń fi fún àdẹ́bì Isa alayhisalam ìdí ni pé àwọn èèyàn lásìkò tiẹ̀ wọ́n jẹ́ ẹni tí ò láàánú lójú wọn ò láàánú àwọn mẹ̀kúnnù rárá wọn ò láàánú àwọn tí ò rí jẹ tí ò rí mu wọn jẹun yó bámúbámú oúnjẹ tó tún lè bọ́ ìlú wọn á tún tọ́jú ẹ̀sìn sínú ilé wọn. ebi ó sì wá máa pa àwọn kan Wọn wà máa parọ́ fún ànẹ́bí yìí sápẹ́yà. àwọn náà tí jẹun látàtàárọ̀ ebi ń pa àwọn náà ibo ló ti fẹ́ káwọn rí oúnjẹ tá máa gbé fún àwọn tẹ́bi ń pa ànábì Ìsá ọlọ́run wà fi hàn án nígbò ga pé àwọn ànábì ọlọ́run àwọn ni ẹni tọ́lọ́ máa ń sí gàgá hàn ẹni tọ́lọ́ máa ń sí gàgá ìkọ̀kọ̀ tó bá wù ú hàn aláwọ̀ wà sí gàgá yẹn hàn wọ́n. ànábì yìí sọ wà ní à ìwọ lágbájá ọmọ lágbájá tó o sọ pé o tí ì jẹun àárọ̀ ṣe bí oúnjẹ báyìí ló jẹ ṣe bí oúnjẹ báyìí ló jẹ. o tó tọ́jú ẹrù oúnjẹ báyìí sínú ilé ó sì ń sọ pé ò tí ì jẹun àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí tí ànẹ́bì yìí sáṣe nìyí kò sí kankan nínú rẹ̀ tó dáṣe látọ̀dọ̀ ara rẹ̀ with àṣẹ ìyọ̀ǹda Allah ni inna fi dhalika la ayatan lakum in kuntum mu'minin dájúdájú dájúdájú àmì kan wà nínú ìyẹn fún yín tí ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo. irú ááyà tí ọlọ́run ti ka àwọn iṣẹ́ ìyanu tí Ísá ṣe yìí ó tún wà nínú súra Al-Maida Quran five ááyà one ten tẹ bá tún lọ kà yẹn náà ẹ Allah ò ló yọ̀ǹda fún un Ìsá ò lè dá nǹkan kan ṣe fún ara rẹ̀ aya 50 wà musaddiqo lima bayna yadayya mina tawra wal uhilla lakum ba'da alladhi hurrima alaykum wa ji'tukum bi ayatin min rabbikum fàtàkùnlọ́hà wà àti ọ̀hún wà mùsọ́dìkọ̀ lèmọ́ báyìí yàdá ìyàmínà taurat mo sì ń fi ohun tó jẹ́ òdodo rinlẹ̀ nípa èyí tó síwájú mi nínú taurat ìyẹn ni pé anabi isa alayhi salam lásìkò tọ́lọ̀ ń gbé dìde àwọn ọmọ Israẹli wọ́n ti tọwọ́ bọ táúrá wọ́n ti tọwọ́ bọ táúrá wọ́n ti yọ kúrò ńbẹ̀ wọ́n ti fi kún wọ́n ti yí padà ìwọ̀nbẹ̀ yìí tó wá ṣẹ́kù ńbẹ̀ tó jẹ́ òdodo nìkan ni ànẹ́bì yìí sá máa fi rinlẹ̀ fún wọn pé ṣe rí ẹsẹ̀ tẹ́ ẹmú wáyé òdodo lélẹ́yìí àmọ́ eléyìí ẹ̀yin lẹ fi léèkún lọ́dọ̀ ara yín wà mùsọ́dì kọ lima bayna yadayya mina taura mo sì ń fi ohun tó jẹ́ òdodo rinlẹ̀ nípa èyí tí ó síwájú mi nínú taurat wàlúùhílà làkún bá dọ̀lẹ̀ bí hùrìmà àríkù àti nítorí kí èyí lè ṣe ní ẹ̀tọ́ fún yín apá kan èyí tí wọ́n ṣe ní èèwọ̀ fún yín ìyẹn ni pé lásìkò ànábì Musa aleyhisalam gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣe ọlọ́run Allah wípé ọmọ ń ṣe tó bá wù ní èèwọ̀ a sì ṣe tó bá wù ní ẹ̀tọ́ àpapọ̀ àwọn nǹkan tí ọlọ́run ṣe léèwọ̀ fún ìjọ ànábì Musa aleyhisalam nígbà tí ànábì Isa dé aláwo náà sáka ó náà sáka àwọn kan nínú ẹ̀ sẹ́mọ̀ pé afíìtì násìkù níjó ní anásìkù fífi ìdájọ́ kan pa ìdájọ́ míì rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin ànábì kan sí ànábì míì Allah subhanahu wa ta'ala nínú al ó ṣe àwọn nǹkan kan ní haramu nígbàtí nínú àtàúrá tọ́lọ̀ fún ànẹ́bì Musa ó ṣe àwọn nǹkan kan ní haramu nígbàtí ànẹ́bì Isa dé nínú àwọn nǹkan tó jẹ́ haramu níbẹ̀ Allah ṣe ní halali ní àsìkò Ìsá aleyhisalam irú ìṣesí yìí náà tún ṣẹlẹ̀ nígbà tí àlejò Muhammadu náà dé aleyhisalam àwọn nǹkan kan bẹ tí ò lẹ́tọ̀ọ́ nínú àtàwọ́rá tọ́lọ̀ ń ṣe léwọ̀ fún wọn lásìkò náà àti nínú al tí aláwọ̀ ṣe léwọ̀ fún wọn nígbà náà tí aláwọ̀ padà wá ṣe ní ẹ̀tọ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. sallam èyí ni àwòrán kan nínú àwòrán anasikh fi sharia al-islamiyya bí ìdájọ́ kan ṣe máa ń pa ìdájọ́ mìíràn rẹ̀ nínú òfin Islam a máa ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ànábì kan sí ànábì tó bá tẹ̀lé gẹ́gẹ́ bó tún ṣe máa ń ṣẹlẹ̀ látinú tírà ẹyọ kan ṣoṣo tí ìdájọ́ kan tó dé lẹ́yìn yóò sì pa ìdájọ́ kan tó síwájú rẹ̀ rẹ̀. wàjítukùn bí ayàtì mi rọ̀bìkùn fàtẹ́kùlọ́ọ̀ àwa àti òun. nítorí náà mo ti mú àmì kan wá fún yín láti ọ̀dọ̀ olúwa yín olúwa yín kò pèrè ní olúwa fàtẹ́kù lọ́hà nítorí náà ẹ bẹ̀rù ẹ̀yin christian ẹ bẹ̀rù lórí ń tẹ̀ ń sọ wá àti ẹ̀yin ọmọ ìsìrọ̀yìlì kẹ́sì tẹ̀lé mi torí pé èmi lọ́lọ́run rán sí yín lásìkò yìí aya fifty one ìyẹn lásìkò tí ó ń jíṣẹ́ ni o ìsà ò tẹ̀lé mọ́ lásìkò yìí o ànábì míì ti wá inna allaha rabbi wa rabbukum fa'buduhu hada siratun mustaqim ha Allah ni olúwa mi Allah sì ni olúwa yín oluwa temi àti oluwa yín Allah ni fa'buduhu nítorí náà na jọ́sìn fun àdà siratun mustaqim èyí ni ọ̀nà tààrà ọ̀nà tààrà tí ò dàrú tí ò wọ́ tí ò rújú ó ní ọ̀nà tí ó tí wọ́n gbé kalẹ̀ lórí gígọ́sì fún Allah nìkan ṣoṣo ìwọ tó ọba ti ń jọ́sìn fún nǹkan mìíràn yín àlọ́ọ̀ o ò sí lójú ọ̀nà tààrà aya 52 falamma ahasa isa minhumul kufur qala mani ansari ila Allah qala li hawariyun nahnu ansarullah amanna billah washihad bi anna muslimun falamma ahasa isa minhumul kufur nígbà tí ànábì isa fura sí àìgbàgbọ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lù ó fura sí àìgbàgbọ́ ó fura sí ìwà tí wọ́n fẹ́ wù tíwà náà jẹ́ ìwà tí máa ń sọ ní di kí nìwà náà wọ́n ń peru pèrò pa á wọ́n ń pète pèrò láti pa ànábì wọn ó fura sí wọn rí a tó ti bí ọlọ́run ọba ṣe fún mi ní àwọn iṣẹ́ ìyanu kan ṣe fún yín tẹ́yìn náà fojú ara yín rí tẹ́ sì jẹ́ ẹlẹ́rìí lórí rẹ̀ kò tún tẹ́yìn lọ́rùn ẹ sáfẹ́ pa mí ni ọ wá rí pé ìpètèpèrò wọn yìí ó ní agbára ọ wá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà fún wọn kọjá méjìlá ni ó ń kà dájú gbogbo bí wọ́n ṣe pọ̀ tó nígbà náà wọn kọjá méjìlá ní òǹkà ọwá ní mọ́ní àǹsọ́rí ìlàlọ́ ta ni olùrànlọ́wọ́ mi sí ọ̀dọ̀ àlọ́ èmi ń padà sọ́dọ̀ àlọ́ pẹ̀lú ìlànà pẹ̀lú ètò àrà ọ̀tọ̀ nínú nǹkan tí ọ̀nà àrà ọ̀tọ̀ yìí tó wá béèrè fún ni pé ẹnìkan gbọ́dọ̀ fara ẹ̀ kalẹ̀ kọfẹ́ ní ara ẹ̀ kalẹ̀ kò tí yé àwọn ọmọlẹ́yìn ẹ̀ nígbà náà bí ìkan ṣe ṣẹlẹ̀ àmọ́ ti yé ànábì yìí sá wípé aláwo fẹ́ gbé òun kúrò lórí ilé ayé pẹ̀lú ẹ̀mí àti ara àwọn tí wọ́n sì fẹ́ pa yìí kí ayé wọn lè ta fẹ́ ráúráú kí wọ́n lè wà nínú làásìgbò ẹ̀mí rúdurùdu ọkàn wọ́n gbọ́dọ̀ pa ẹnìkan tí wọ́n lè máa yapa ẹnu lórí rẹ̀ pé òun lapa òun kọ́ lapa isa lapa isa kọ́ tíyẹn náà máa di fìtínà láàrin wọn èyí ni ànábì isa wá ń béèrè fún láàrin ọ̀wọ́ àwọn méjìlá tí wọ́n jọmọ lẹ́yìn rẹ̀ ló fi ní mọ́ ní ansori ilallah ta ni. olùrànlọ́wọ́ mi sí ọ̀dọ̀ Allah kọ́ọ̀lá lè hàwárì yùúnà àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé àwọn ọmọlẹ́yìn ní ń pè ní hàwárì yùúnà orúkọ míì fún sọ̀hábà nìyẹn àwọn bá jẹ́ sọ̀hábà àwọn ọmọlẹ́yìn tòótọ́ lójú ayé ànábì kọ̀ọ̀kan náà máa ń pè ní sọ̀háábà tàbí hawariyun àwọn sọ̀háábà Ìsá àwọn hawariyun rẹ̀ wọ́n wá sọ pé nahanu ansorullah àwa ni aláràǹṣẹ́ ọlọ́run àwa máa ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ <clears throat>

ibi tí Mario Joseph tó ti lọ mú ọ̀rọ̀ wá nìyẹn o àwọn àyà tó tọ́ka wa sí là ń kà jáde nìyẹn o washihad bi anna muslimun jẹ́rìí pé mùsùlùmí ni wá. àyà fifty three rọ́bànà àmánà bímá anzalita wàtàbánà rọ̀ṣúlù. fàktúbúná má a ṣáhìdì àwọn sàábẹ́ ìsá àwọn àwárí yúùnù rẹ̀ wọ́n wá ń bẹ̀ lọ́hùn pé rọ́bànà olúwa wa àmánà bìmọ̀ àǹzálítà agbàgbọ́ nínú ohun tí ó sọ kalẹ̀ ìyẹn al agbàgbọ́ nínú rẹ̀ ní tiwa wọ̀tàbánà rọ̀sùn a sì tẹ̀lé súnà òjíṣẹ́